أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يؤت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سبحانه وتعالى وبالا مدلو عن ترى يكافي كفو olùfẹ́wà olùsìkẹ́wà àgbáwà àgbà annabiwa muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́rọ̀ nkọba nábi náà tàwọn aráyé àtàwọn sábà rẹ̀ ń tọ́lọ́ wọn bá kó sanú àwọn náà tọ́lọ́ wọn bí wa àwọn àgbáwà àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jẹ́mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ń sá àtàwọn wọn náà àrùn. kí wàá káfíńsì bá ń ní ìwúrọ̀ ọjọ́ من شروع مسائل الجاهلية شافاوى محمد بن عبد الوهاب شافاوى صالح بن فوزان بن عبد الله الفوزان شروعه بشاوى جاهلية àwọn àfisí wọn lọ́dúnlò fi sáré wọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí náà nínú àwọn tàbí mùsùlùmí náà tó ń ṣe bẹ́ẹ̀ mọ́sálà tààfẹ́ àṣàrà nọmba 19 na fàbẹ́ sàlàyé fà ní àwòrọ̀ láìpù sàlẹ̀ èèyàn ìfẹ́ gbárùn tìsílẹ̀ na ìrẹ́gì láìpù sàlẹ̀ èèyàn ààyè àwọn ẹni rí ìgbàlẹ̀ ìfẹ́ àwọn ìtúlẹ̀ nìyí àwọn èèyàn máa wá mistake àwọn ẹni rí ààyè wọn àwọn àtẹ̀lé wọn ilé yìí máa fi gbà àfọwọ́ àgbọn sí báyìí nígbà yìí náà sí báyìí nígbà yìí náà sí báyìí àwọn ìlà báyìí خلقهم في بار الصالحين بسير بار المنتسبين إليهم nígbà pé wọ́n mọ̀ rí ayé àwọn ẹni rí nípa àwọn tó ń tẹ̀lé wọn tí wọ́n láàyè táwọn ọmọlẹ́yìn lábọ́dá ní táwọn ọmọlẹ́yìn báyìí wọ́n bí wà kíkẹ́ ní rí yẹn gan kí wọ́n ń sọ́ọ́lù ìhú yẹn gan وهم في بال الصالحين في بال الصالحين كذي آية أبوكو كما أما كما أما نيريكا في بال من تسويت إليهم فأقول في أو تدد تكون كلمة كذي يهود في الناس في عيسى كذي أو يهود هم كما تلوى نبي عيسى ما كان ملايين يسعى إذا أولي يجتا النبي سبحانه وقالوا اليهود والنصارى في محمد صلى الله عليه وسلم أبي أما يهود والنصارى ثم أبدوا أكلوا على المسلمين ثم إيه، أبي أدب السلة يقول يجري قوم مسلمين وما إلى ذلك كان على يلوي لي كدقهم في صالحين بما يفعلوا بل منتسبين إليهم من الأفعال السيئة هناني إبابكم lára àwọn ẹni rí nípa táwọn tó súnmọ́ àwọn ẹni rí ń ṣe nípa àwọn iṣẹ́ tí ọba mu ọmọlẹ́yìn ẹni rí kí ó sì jẹ́ ọba mu ọgbà nípa àwọn ọba wọn kọ́ wọn nìyẹn. ìdìbẹ̀rẹ̀sìdúrà àfárò àtúbá ìlà mọ̀tòbọ̀rì wọ́n máa iṣẹ́ táwọn tí wọ́n ọmọlẹ́yìn bá ṣe wọ́n sọ pé àwọn tí wọ́n tẹ̀lé wọ́n kọ́ wọn wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá ìkò sí àwọn pẹ̀lú ẹ̀kún òkú pẹ̀lú ara kàkà bí ìyàwó ní fi ìta ìra ẹ̀tìká ìyí àti sọ̀lẹ̀ ìdílé sọ̀lẹ̀ bí ilé mi gẹ́gẹ́ bí àwọn ìyàwó ní tí wọ́n ń ta pẹ̀lẹ́bí ìta tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ bí ìta pé الله ثالث ìdí wọn sọ lọ́nà owó àkídà àwọn etí ọlọ́run mẹ́tẹ̀ẹ̀mẹ́tẹ̀ ọlọ́kan lẹ́nu ìsọ pé kò fi ṣùgbọ́n lè ìwọ́n lórí àwọn tó ń tẹ̀lé lẹ́yìn wọn fi ṣùgbọ́n lè ọ anna isa wọlọ́ ọ ibùdó wọn lọ bá isa gbìyànjú àti ẹ̀yìn ọlọ́run àti ọmọ ọlọ́run ìdílé yìí ṣé gbogbo àwọn kan bẹ́ẹ̀ gbọ́dọ̀ ká nígbà yìí ìfẹ́ ẹ̀sìn kan tó lè sọ̀tọ̀ lẹ́yìn ìjọba kò ń pa pọ́ọ̀sì ìdílé àti àbùsọ̀ wanda isa alayhi salam kúrẹ̀ ní alọ́kẹ̀ wọ́n isa kò kúrẹ̀ lọ́lọ́wọ́ ba isa kò kúrẹ̀ lọ́mọ ọlọ́wọ́ ba àwọn obìnrin lè ilé àwọn tó ń kúrẹ̀ alọ́mọ lẹ́yìn alẹ́ bisa ní ti kúrẹ̀ àwọn kò sí ìbáfẹ́ bá àwọn lẹ́yìn kẹ́ ẹ̀kọ́ lẹ́yìn kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ níbi isa bá wo àwọn ẹ̀kọ́ níbi isa ti fún ààrẹ tọ́kàn náà ni pé ọlọ́run kò sí ní ìgbésí lápòjú ni mo sáwọn kristian ti fẹ́ gbé báyìí lọ́wọ́ mi ẹ̀ tẹ̀lé báyìí ni ó ní mark new testament old testament ìpàṣẹ verse twenty eight isa àdúgbò isa aleyhi sọ̀rọ̀ sẹ́lẹ̀m ọ̀sẹ̀ yóò àdúrà wọn kìíyà wọ́n àti ẹ̀wà wọ ẹnìkan láàánú wọn ní ọ̀gá ìwé mọ́sílà in the first of all commandments ọ̀gá ìwé ní àkọ́kọ́ ní gbogbo òfin ìwé ní àkọ́kọ́ ní gbogbo òfin gbọ́ israẹli olúwa ọlọ́run wa ọlọ́run kò tuntun ó ní ìwé làkọ́kọ́ nígbà mi inú àwọn ẹgbẹ́ wọn mi wípé jíjẹ lóró lọ́lájú ní kí ìdí ló gbó fún ilé bọ́ọ̀rí lórí the lord only oh, all israel the lord our lord is one god ó ń tún lára rẹ̀ all oh, israel israel all oh, israel the lord our lord is one god kí ló dá pẹ̀lú ọlọ́run ọba mo ń náà ń pẹ́ ọlọ́run ọba wa ọlọ́run ọlọ́run ọba yín dábàá àwọn òsínú ẹ̀ ní ọlọ́run ọlọ́run bá wa ọlọ́run tó sọ ni ìpínlẹ̀ ba فذلك من يبدأ في محمد صلى الله عليه وسلم يساله بعض المسلمين في دينه من القبورية من الجهمية والمعتزلة والخوارج يعني عمدوهم بنوا أتلوا الإسلام كان بولوا جدوا عبد محمد صلى الله عليه وسلم بقى أتاهم عليهم ومين nígbà wọn ti parọ́ mọ́ lẹ́yìn àti ìṣẹ̀lẹ̀ tó kú náà ìṣẹ̀lẹ̀ Islam náà kò bò orí àná tó kú bàbá sáré bẹ̀rẹ̀ ground tí máa kò yí bẹ̀rẹ̀ ground tí máa fọ́ra bẹ̀rẹ̀ ground àwọn ọmọ fún Islam náà fún Islam náà ẹni Islam kọ́ lẹ́yìn mo lọ àwọn ìka tó dáa kan wá fún mi British children àwọn Christian wá pé àwọn bìbí mọ́ àwọn mùsùlùmí ọ̀nà tí wọ́n gbogbo sukuu àwọn tó mùsùlùmí wá nígbà mùsùlùmí yẹn kó nígbà sí quran kàrí tó lè kúka quran tó lè gbọ́dọ̀ lẹ́yìn náà tí wọ́n sọ fún pé jésù wà á tó tó tó líle ìdẹ̀lẹ́ gbọ́dọ̀ àmọ́ ọlọ́wọ́n ọba àwọn mùsùlùmí ti dẹ́ bọ̀ lọ́wọ́ tó ti kú ni lọ́wọ́ fà á yóò pé ìwo ọlọ́wọ́ ọba mùsùlùmí nígbà rẹ̀ ti sòwò máa ẹnu awọ ẹranko ìfìlì ìfọmọlé ẹ̀bẹ̀ ìfọmọlé ìfọmọlé ọmọ ẹ̀ tí wá délé tí wá wo ìwọ lẹ́nu náà bá rẹ̀ torí àwọ̀ torí àwọn ọwọ̀ ọ̀dá òtítà fún àwọn ìfúnṣọ́ ni o àwọn kan tí òkú ló tọ́ ìfẹ́ fi kọ́ lọ sí ìdẹ̀dẹ̀ ìdẹ̀dẹ̀ wọ́n bá tó bá ju kẹ́kẹ́ mọ́ ọlọ́run ilé ìgbà wọn làwọn fọ́ àwọn pa aláàkọ́ ìwé ìsìlámù náà faramá ìwé ìsìlámù faramá ni no ìsàmbàrẹ́ omínú àti ìsàmbàrẹ́ omínú àtẹ́lù àmá mùsùlùmí ò lẹ́wọ̀lé rẹ̀ kí bá ti kìtọ́ ní kọ́mọdékù àwọn olùbí nǹkan ní ìfìwọ̀ ọ̀yọ́ gan kúrò àwọn tó ń dá nítorí kàlá dàbò mọ́lẹ̀ kàlá dàbò mọ́lẹ̀ ó di eyín àwọn mẹ́wàá lóyún ó di eyín ìdí kan ní gbẹlábẹ́ wọn láì mo sọ fún mi lọ sí wọn gbọ́ àwọn nǹkan mójú tó lè kí wọ́n wọnú káàtì lè tí wọ́n bá àgbò mo sọ fún dọ́kítọ̀ mo fẹ́ kí lè mú ní awọ́rò awọ́rò mo lè kí lè fẹ́ awọ́rò ní kí wọ́n jẹ́ àpò kí wọ́n dàbí kò kò sí kankan kí wọ́n jẹ́ ìgbọ̀n àwọn òrérò àwọn ọ̀rọ̀ àmọ́lẹ́kí ó àtàwọn tẹ̀lé mọ́ra tá a fún wọn nìkan ni wọ́n tó ọ̀rọ̀ àmọ́lẹ́kí ó ní kí wọ́n jẹ́ àpò àti lórí jẹ́ àgbà wọn lẹ́rù wọ́n ti ń gbé orí tí àwọn àtúwèé ó ti dáa ìtumọ̀ ìpè ẹgbẹ́ ìyóò rẹ̀ bọ́ àbúrò rẹ̀ bọ́. ìtumọ̀ ìpè sọ wọn mu ẹ sọ wọn ẹ náà nílẹ̀ fún ẹ dàpọ̀ tó tó tó yín tó tó bá wọn ti ka yín bá ẹ máa gbé lọ bá dé ọdí yẹn ọdí yẹn ẹ kó kó ẹ kó mùsùlùmí nínú ẹ ké wa ẹ ké máa jẹ ìgbọ́nà tó sí lànà iṣẹ́ dùn bí ó sọ ìṣá òkè ní àdókù tó ti kú ó ní wà tó dùn ní bẹ́ẹ̀ ni gbogbo ní ti ní wọ́n ìsìlámù ìsìlámù faramọ́ àwọn tó ta pọ́sì tí wọ́n ń lọlẹ̀ o ìṣúná làwọn náà ń tira wọn ó làwọn ni wọ́n kúrò àfà ó ní wà bẹ́ẹ̀ làwọn fún ni àwọn alùpàá tó kúrò àfà àwọn àbúrò bí wọ́n bẹ̀rẹ̀ jù tó ń bí wọ́n ń pè onídàgbélógún àwọn onífàlà wọn náà bìsíǹtì bìsíǹtì ni àwọn ọlọ́mọ yàtọ̀ bìsíǹtì ni ẹgbẹ́ tó ti ti lékè láti kọ̀ọ̀kan àwọn oníṣẹ́ bí i àwọn oníṣẹ́ òfààyè àtàwọn àfà àbúrúkú yẹn ó lè ó jọ ní síbíkì ó jọ ní àtàkà ó jọ ní máa ní mìtì ṣe wọ́n mara wọn wọ́n ti bára lọ́wọ́ sí ìlú ọ̀dà ó ní ìṣẹ̀lẹ̀ ìgbàmọ̀ yẹ́pẹ̀dá òfin Muhammad sallallahu alaihi wa sallam ترى ثم ربنا عتيبة نبي السلام ما يفعله بعد من تشكين إلى دينه كما بدين سيدنا ذكر المسلمين نوع قبورية نوع تنظر وتعريف هم يسألون ما فيه هم أخوان إلى ذلك جهمية كما جهمية كما جهمية كما تيوريس كما تيوريس كما تيوريس كما كومينيس إلى ذلك والمعتزلة كما معتزلة والخوارج كما خوارج نقول من كتب في هؤلاء الأنبياء وأهل السنة والجماعة أما سبحانه وتعالى وانبنوا عتل وعوان ويبنوا نبحر ليس هذا هو الدين موسى عليه السلام الأول كان ويولده عيسى موسى نبي عليه السلام وليس هذا دين عيسى عليه السلام إن كان تلك علاقة كان تلك علاقة كبير ليه تلك نبي عيسى ومريم

máa wà pẹ́ ìlú òkú ìjọ lè wókù ọgbọ́n lè wókù kẹmẹrẹ ground láti ẹ̀wọ́n lára sáì àtàwọ̀ àpọ̀lùsùmí chief tó bá pé òṣèlú amúra eléyìí ẹ̀rí wá gbàdájọ́ lẹ́kọ̀ọ́ padà lókè náà láti ìmúra yín lágbára o oríṣiríṣi ìbàdàn ní ẹ̀ma ti wọ ọrú awọ́sọ́tẹ̀ wọ ìpàlù láwà ní ìbàdàn wọ́n ti wọnú ọjà kẹ́nà ọjà bàdàn wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ ìdílé lára wọn sọ sí yín تريد عين او لسان او اذن او لا بقى ما تقولي شيء يواني جمو ابيتي اها كانوا هو هو باو àwọn akíní àwọn àpọ̀nà ìṣẹ́yìn ẹ̀lẹ́ òní ọ̀nà ọ̀dọ́ ní ìtàlẹ́kù mẹ́ta wọn ọ̀pọ̀lọpọ̀ wọn olùgbàlá ọjọ́ lẹ́ṣù ó ní ìṣẹ́jú mọ̀ àwọn sínú ìdí àwọn ọ̀dọ́ wà gbà àwọn alákọ̀ọ́kọ́ ọjọ́ ìlú náà dé kọ́ta ìwọ̀ ọ̀họ́ ni àwọn ọgbẹ́ni ìjọ ìgbàdàn náà pẹ̀lú ìrẹ́kọ̀ọ́kọ́ lè bá wọn àwọn tó rí gbogbo wọn máa kọ́ sóòlù pẹ̀lú ẹ̀kọ̀kọ́ tó bá rí ẹgbẹ́ wá wíwú ọjọ́ báyìí nìkan bọ̀ ọdún àwọn ọgbẹ́ tó ló tó rà ní ìjọ àwọn olùkọ́ ẹwà sẹ́yìn ìtàwọn ní mbọ̀ yìí ó di èyí nígbà tó bá wọn nì فإذا كان عند اعتبار الإحرام فإنه لا ينسب إلى العصر تاري وملي ما هو كيو بابدو يقع فأعطي سكون سوا وبلاوان قوامي أعطي سكون إنما ينسب إلى من يسلو ملء هذا أي أنت واتو وإلى ما في يواسيه فلا يعاب رسالة موسى عليه السلام أن يهود حرفوا وبدلوا أعني بهم رسالة ìsìlẹ̀ mi ìjọba gbé àlẹ́mi ìjọba jẹ́ àní sọ pé àyẹ̀ ń gbá rẹ̀ ìjọba ọ̀yọ̀ wú ní ọ̀yàpá wọ́n ti kéèjì nǹkan mú fún ọ ọ̀gá yẹ̀rù wọ́n dẹ̀ kéèjì ọ̀nà yóò sọ ma ń da nasara ní ṣírk ìṣẹ̀lẹ̀gbéyà wọ̀n kúfù wọ́n àbí ìpìlẹ̀ àdínlẹ̀ isa alayhislam bẹ́ẹ̀ ni إلى عيسى عليه الصلاة والسلام فينسب إلى محمد صلى الله عليه وسلم وعند قبوريين الذين يدعون الإسلام وعن في الكلام في الإسلام قال ابن بوبي تعريف فيه قل عنك على المسلمين أو ملاحدة من الرافدة والباسمية زيارة تدخل عقل هذا هو رافدة والشيعة والجبائر والباطنية والباطنية ó di súnmọ́ kí n lọ́dún pẹ̀lú sẹ́ni ẹ̀ẹ́dìní láìsẹ̀ ẹgbù ọlọ́gbọ́ àkúrẹ́jì olójáwà ń rọ́ wọ́n lọ sí ní yẹ́rò wọ́n lọ ilé wọn ní ọ̀rọ̀ kí tíwò kan gbọ́dọ̀ wà mí ti jàrí ara tó kó mi ti jàrí àmì àtúwásìlú wa tó wọ́n fẹ́ kí á sàn ibi tí ìwà wọ mi lọ àwọn bá lọ sí ká sí wọn ta àwọn bá jáde lọ síta nínú àwọn adéta wọn sábà rà wọn retí kí ṣé ìbàdí àwọn ọmọ tí wọn ní ẹja kí ọjà kí lọ iṣẹ́ ìlúwà ti wà nígbàlá ọ̀dọ̀ lè kírun àjọpàá o ọba nàìjíríà ní bí yàrá mẹ́ o ní kílọ̀ sí ìwọ̀kà aláṣẹ ní kílọ̀ tẹ́lọ̀ o ó lè kílọ̀ náà di yàrá rẹ̀ ṣé o ayọ̀ láti bá kí lọ kátà haram là ọdún ọtí lọ haram là ọdún ọtí ọ̀hún ayé wo ni mẹ́rin bọ̀ ń kí lọ́lọ́ ni àti àti lóòzì lóòzì kí sẹ́ òkú bí mi bí mi wọ́n kí ó fẹ́rẹ̀ kí ló

هذا لا ينسب إلى دين محمد إيه يعني محمد صلى الله كما ينسب إلى دين إلى النبي من من أتباعه من تبعه وآمن به محمد تجلب إلى بعد التعود والتري كان جواب سجن كثيرة أمر الله ينسب إلى الصالحين ما ابتدى بهم تبعه تم في التوادد وأميري لا نجد كثير وسجن كثير وقال تعالى هو السابقون الأولون أولين من المهاجرين والأنصار سنة مهاجرون أو تحقيق اسم مدينة والأنصار تورى مدينة والذين تبعوهم بإحسان مختلوا جدادا فلا يلوي أيوة رضي الله عنهم ورضوا عنه لو يرسلوا هنا ده يسمعوا آية ايه ni àwọn síta wà kan lọ sí ibc ní ṣokútó lọ́dún kan tí wọ́n ti kàmí láìpẹ́ lọ sí ibc ṣokútó tó ń padà àwọn ìjà ní àkàrà ó lágbára báyìí wọ́n lè fi ṣé ìwọ̀n ní rẹ̀dí aláwọ̀ àná fi ṣé ìwọ̀n ní rẹ̀dí aláwọ̀ àná ọ̀kan náà sọ àmì aláwọ̀ rẹ̀dí aláwọ̀ àná àwọn afáà àmì àti rẹ̀ àmọ́tòlá àlè rẹ̀ ìmọ̀ òwúrọ̀ أما كما لبدي الله عنه فهو هناني أما صحابة ردوا أبو الله يأتي أفعلين قال علىه هم قالوا أمو هاي سورة أسود التوبة أنتوا السابقون الأولون من المعادرين أما تبقاني إنما إني أخطاء إنما محادرون ولا أنصار أتوا أنصار والذين تبعهم بالإنسان أتوا تكلمون كل إحسان رضي الله تقول الله رجل هو مطلق هو مهاجرون الأنصار أما وتبعهم ولكن بإحسان ألا بقية الجنب وإني إحسان أقول لك إني إحسان أن تعبد باك أنك ترى قالوا يعني أما هي قالوا هذا في الدنيا أو عن مهاجرون الأنصار سمعوا عصمتك نقل إليه والذين تبعهم لي بإحسان إني أجلك تقلقائي وأنا أقول لك أيوة. دعوات هذه دعوة دي ìbéèrè wọn ni ọ̀rọ̀ yẹn wọlé àbí ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ àdìgbò yóò wà ní ọgbẹ́ pẹ̀lú ayé rẹ̀ ó sọ ọ̀rọ̀ káàdà iná àwòlà náà bí ibrahim ọdún tọ́ka ní ibrahim lẹ́yìn tí wọ́n di lórí lọ́lọ́lọ́ bí kàtà bàbá òwò nínú àwọn tó tẹ̀lé ní ibrahim wọ́n á dà níbi àtìlẹ́yìn kí ló fà áyà yìí yahudi tó a di náà nínú yahudi ń tirẹ̀ kí ló máa bá yín bá yín pé ẹni ẹ̀yin ọmọ alẹ́ ní àdìgbò ibrahim bẹ́ẹ̀ ni àwa yahudi àtàwọn nasara àwọn ọmọdéjẹ́ níbi ibrahim ẹgbẹ́ ara kò rí bẹ́ẹ̀ bí ẹgbẹ́ ibrahim lọ kú tọ àtàwọn àti ìjìlá kalẹ̀ bóòlù ẹ̀yìn mùsùlùmí tí wọ́n ti lẹ́yìn lẹ́yìn tó pa ibrahim lọ́dọ̀ ọmọdéjẹ́ níbi ibrahim bọ́ọ̀ mi ẹyẹ yín ìjìlá kalẹ̀ kò wáyé pé ẹ̀yìn dẹ́ máa kàdé ibrahim yahudi yàwó lànà sàrà bí àbí ẹ̀yìn ibrahim yahudi lànà sàrà fine àwọn bọ̀ wà ní ibrahim ti lọ àwọn láti àwọn sábà tó wájú sí bóòlù yóò sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọdé ìgbọ̀n rẹ̀ sílẹ̀ fàdá sílẹ̀ àṣọ fún wọn. Ah! tí a bá rí ẹ̀hún tó wọ́n bí wà fínà sáà fún wa àwọn ànàsára tó wà ní ẹ̀yìn ọmọlẹ́yìn Suleiman kúta fún Ibrahim nínú ọ̀rọ̀ tó ti wà fún Ibrahim ẹgbẹ́ fún mi. máa fún báyìí àmì ara ọ̀ nígbà Ibrahim sara yín. àwa ní àwa gan ara tó tẹ́lẹ̀ ìgbọ̀n rẹ̀ ìgbésọ̀ personally ọ̀rọ̀ olóògbé báyẹ̀ wúlí sọ. wọ́n yẹ pa kọ́nsẹ́pì wọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́. help you very much kọ́nsẹ́pì nítorí bí ibrahim lọ́wọ́ nítorí kí ibrahim hanif bangor allah wahid tawhid ṣe àwọn yahudi ló ti yàpa rẹ̀ àwọn nasara ló yàpa rẹ̀ àwọn yahudi ló ti ṣe lọ́lọ́wọ́ àwọn ọmọ lọ́ba. ẹ̀ma ìsìláàbí ibrahim wí ọlọ́run kọ̀ọ̀tún sí i. yàrá yóò wá dáhùn sí i ọlọ́run kọ̀ọ̀tún sí i. توحيد لا في جيب ولا يلبي من مسلمين هذا مسلمين الله إبراهيم حتى عرفت أننا كلوي الله لا تب ما وذلك لا يوصل إلى أئمة الأربعة ما إن عند المنتسبين إليه من إلهاب بأكيدة ومخالفة الدليل بين أهل الكتاب وإمام ريال إمام أبو حنيفة إمام مالك إمام الشافعي إمام أحمد بن حنبل ما عند منتسبين إليه هو بيقول بل كاري وا هم بين مالك يا أو بقية يا رب قالوا لا لا شيء هذا من توصل لوري خوارج وما زال إمام مالك بالإهراس بأكيرا من يقع أكيرا ومخالفة بالدليل هو يقع إنتبه أريني ẹ̀rí ìbúlẹ̀ ní wọ́n bàjá fara ọmọ ní káyà kẹrẹ tó fi tẹ̀lé ọlọ́pàá jáde dóra àárọ̀ ìlú àwọn sí tó lọ́mọdé àtàrà yọ ọlọ́pàá ìyẹ́ mi sí náà fún mi àbí wọlé àti àlùkì àwọn àwọn fẹ́rẹ́ bá lè kíyà wọ́n ní àkídà rẹ̀ àkídà àṣàríyà ní harafi àkídìlì ní àpàdàlì وهو عشائر وبقوله والله على رش أما على السنة دماغه كالرحمن وعلى العرش دليل والد ولو باعه على العرش حديث جوان عيد قوي ما لا هو عشاي لا بقول هو بيقول على على شيء قام مالك يا قلت مالك امام مالك عبد الكبير المدينه انا كواد علي وامام دابير في لوي مالك امام قلوا فقلت آية الرحمن على العرش استوى مالك الرحمن معلوم قال ذلك الرحمن ولو بل الرحمن ولا عرش معلوم àbúràmọ́ ní nílẹ̀ ìtẹ́ ìtẹ́ ọlá ni ọ̀nà ẹ̀tùwà máa lò kí ẹ búwà lórí ìjà sí ẹgbẹ́ lórí ìjà àmà òṣèré bọ́ọ̀lù kẹfì ẹ̀mà jù fún un lọ́nà ìpínlẹ̀ ọ̀sẹ̀ ṣe àdéjọ́ ọlọ́rọ̀ bọ̀ fún mi ọlọ́run fẹ́ ìtì mi ọlọ́run tó kù àmà jù àṣọ àlà àrùnláàrí kẹfì dà kí máa bí lọ sí wa ń wọ́n tá àdéjọ́ sí dáàni báàni kí wọ́n bèèrè pé sọ́lọ́run fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àtúntò ìjọba kí ìdá máa lè kó lọ́gbọ̀n tó máa sí ní èso sí ní òfin ìlú ìpínlẹ̀ fún wa ní àdínà nípa rẹ̀ ó ní lọ ọ̀nà pé wọ̀ ìṣèwà máa lò ọ̀pọ̀lọ̀ kẹlẹ̀ sí agbẹ́rẹ́ fòòl àmì nípa rẹ̀ ní àlọ́rìnà yìí múlẹ̀ mẹ́lẹ̀ kẹ́yìn àwọn gbàgbọ́ wọ́n ti wà mọ́láwó tààlà àlùfáà nípa ọdún láti mọ̀ pé àwọn mùsùlùmí tó ń gbé ìgbà yẹn bàbá ni mi ò mọ̀ bẹ́ẹ̀ ni kìí sì tí ó pé àwọn kìrò fún bàbá ní o bí wà ní inú ìyàn pé inú ìlú ìjọ náà nígbà tí nípa fi tọ́pọ̀ sí pé ojú ọ̀rọ̀ ìyá ń tẹ̀lé ní pé kọ́mánì ti wà ló ká àmọ́bẹ̀ láwọn yẹ̀wú tó ti àti ìdíjọ́ òsì gba ìdánù wa gbọ́ ọ̀rọ̀ àti pé ó ti bẹ́ẹ̀ sí pẹ́lú ọ̀sẹ̀ àwọn olówó kẹ́lẹ̀ ọ̀nà yapa ló sọ ojú ìfún sọ pé láti rí báyìí báyìí báyìí lọ́pọ̀ verse one láti sọ pé Jesus wáyé ìgbàdé ké ìwé làkọ́kọ́ ní gbogbo òfin inú rẹ̀ bá mi ó léwu tó bá wọn ní wọn kí n jí vaccine ó ti ṣe vaccine ní gbogbo òfin ó ti gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọlọ́run kan tó ní kí n káàmù pèjì mango ní ìgbàlá wàdé fún ọ̀la. Àwọn àmọ́ tí àwọn ń tẹ́lọ̀ wá ní ìdíjú wọn kàlọ́kà àti jésù lọ́lọ́ ó di wa ó di yapa lọ àwọn ọ̀yapa ti wa nígbà yapa gan ní mùsùlùmí jáde tó kéré sí mùsùlùmí dáadáa ó di àwọn onímùsùlùmí nǹkan ìṣẹ́ kan pé òpólọ́wọ́ mẹ́ta olùdíṣẹ́ wọ́n lè máa hùwà pé àwọn bàbá pé kí ó ṣe fún àdùn sáré náà ní ìṣẹ́ ìbílẹ̀ náà ọlọ́mà àwọn oníkàlọ́lọ́ ọ̀bá ló dà wọ́n ó di yé náà ìgbàwó ẹ̀tẹ́síwájú ṣe pé bẹ́rẹ̀ ń kú gbàtọ́ wa ń dáhùn àwọn àpapọ̀ lẹ́yìn pé kí ni àtibẹ́rẹ́ àtibẹ́rẹ́ oníkàbọ̀lì kí ẹgbọ́n ò kúta wọn bínú pé kí ni àtibẹ́rẹ́ àtibẹ́rẹ́ mọ́ abẹ́ kí ó dá wọn lè bọ̀rọ̀ sí i. abẹ́rẹ́ ògbóǹkì bọ̀rẹ̀ la àwọn abẹ́rẹ́ ògbóǹkì bọ̀rẹ̀ la àtẹ́ẹ̀ṣì tọ́jú àní ó di wa àtẹ́ẹ̀ṣì tọ́jú ẹ̀wọ́ kọ́nà láyà ní ọwọ́ ọmọ ẹ̀rọ dálẹ̀ kí ló pé wà bẹ́ẹ̀ ọdún mẹ́jọ ní ìgbà bí méjì láàrọ̀ méjì lọ́sọ̀ pé kúló tó wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ó di wa ilé yóò kìkà rẹ̀ ló di wa wọ́n ní ẹni tó bí akọ́ máa wùyẹ̀lẹ̀ wò ẹ̀jẹ̀ lè ti sani lẹ́yìn náà gbé ó gbé lójọ́lọ́rọ̀ ọ̀nà ìṣù láàrín ọ̀pẹ́ scanning kò sọ ní sọ́ọ̀tẹ̀ lọ́la scanning ti ti wà bẹ̀rẹ̀ ìmọ̀lẹ̀ wákàtà scanning yẹn ìmọ̀lẹ̀ ni tí ní ẹ̀kàtà mọ́lẹ̀ ni láti mú ní tó wà ní òkùnkùn ọmọ tó di four men kò sí scanning man ṣe ti di pọ̀pọ̀ ní àkókò àwọn tí ojú wà lóṣù méjì scanning lè rí kúrò ní àwọn kò sí scanning man ṣe ní ìgbà ọkùnrin àkókò ní ìgbà ànábì máa ṣe gbá wáyé fún kwana ló ti máa ń gbà fún àdéhùn síbà ní ọjọ́ wáyé fún kùránì ní ọjọ́ fún ìyára o wáyé kùránì ọ̀nà mẹ́ta bọ́nà mẹ́rin ní ọjọ́ wa wáyé hadith mẹ́rin wáyé kùránì tí máa wá gẹ́gẹ́ bí fóònù gbàgbọ́ ọbí fóònù tí a fọ́n fóònù sílẹ̀ ìfọ́n bá ti wà ní tútù yìí tí máa ń gbà wáyé yóò ti máa làágùn àwọn olùsùn báyìí wọ́n bá ti gbà mí sílẹ̀ ó sì máa wà lórí ìrànkúmí ẹni ọlọ́run sí sọ́dọ̀ alimuran kàbí sọ́tò bukara wà lórí ìrànkúmí ò lè mú ẹrù ẹrù ẹwú omi kí náà wọlé mú ìrànkúmí láti lọ sílẹ̀ ọ̀sọ́dọ̀ ayé ẹ̀ ti bá ìrànkúmí tó di sílẹ̀ ọ̀kan náà wà yìí máa wá bí fóònù ẹlẹ́ẹ̀kejì ọlọ́run máa rán màláìkà ìbúrẹ́ sí pẹ̀lú Quran ní wàá wá sọ síbà ìfò ìdílé ẹ máa wá lọ oríṣi méjì ìgbà míì

ọmọ ògùn sọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ direct ó di wa so hadith máa wá bíi phone títí máa wá bíi jìbìrì máa wá gbà mí bí hadith jẹ́rẹ̀ kejì tó wà nù ẹwà wọn ìjọba náà nù jùlọ sọ ìdí ara sọ lè la sọ hadith jàrí ìkúlà rẹ gbogbo tábẹ̀ jùlọ làwà nípa ọmọ ìyẹn ìdíkù máa wọn bí báyìí wọn bí phone ó di wa àbánabi o torí ọlọ́wọ́ bá torí hadith jàrí nìyẹn àjọlọ́gbọ̀n ó di wa. والله تعالى اعلم نعم ولكن يسمى ملائكه والله تعالى اعلم نعم قال الله عليكم السلام ní àyà kúrán tí ọlọ́run ti sọ pa pé òun sàtàlá tó fànà bí kí àwọn ọmọ ẹ̀bí ẹ̀ náà ká máa ṣe àsàlá tó fànà bí ìsìn ìlú ẹ̀ṣẹ́ ń ṣe wá àti fún àyíṣin ẹ bá dá fànà bí sallallahu alaihi láàárín one minute olè tí mú náà lè máa pẹ́ ọlọ́wà lè máa pẹ́ ó lè máa lọ oríṣiríṣi ṣé òun náà gbà pé bí a ilé ẹ̀rọ ọ̀gá tí wá ní ilé ìfẹ́ ní ìfẹ́ǹsì mọ̀ tí ò ṣe máa tí lórí ọ̀kadà àwọn di sí ọ̀rẹ́ báwọn ìgbà lọ́wọ́ àwọn ìgbà kan sọ̀rọ̀ pé láti kí ní ìṣúṣú ìgbàlá pọ̀ tí wọ́n jẹ́ pé láti kí ní ìmọ̀ tó wà ní ẹ̀sìn kí ni asọ̀rọ̀ ni bí mùsùlùmí a máa sọ̀ sàdúrà ni wọ́n lè máa sàdúrà sí ẹ̀ kí ni sọ́nà ayé tó pẹ̀lú àpòmúlòrò fún ọ̀bù ọ̀sán ọgbọ́n ìgbẹ́ ọgbọ́n ṣe ọmọ ọlọ́jẹ́ kọ́lọ́ gbọ́gbọ́ wọn lẹ́ti ṣe di ilé ọlọ́ ìfèèf ọlọ́pàá wọn sọ́bà wọn rìn rìn tí wọ́n máa gún òkè ẹ máa ti Allahu Akbar Allahu Akbar ẹgbẹ́ bá dá fún yìí ẹ máa ti subhanallah subhanallah máa lọ ìgbà orí wọn. Allahu Akbar àgbẹ̀dá àrùbáwò àlà àǹfọ̀sìkò. Àà ló dé ìfarabalẹ̀. ẹsìdẹ̀ lọ́dá yorùbá ní àbí kìsìmá rẹ̀ ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọdẹ ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ṣe omi ló bí nìyẹn máa ta ló má ẹgbẹ́ ní ti kọ̀rí ìdíjọ ó bá tó ti kí náà ẹgbẹ́ máa pariwo omi bá ẹgbẹ́ pé kí wọ́n parí ju ra fún mi jẹ́ gbọ́ lọ ẹgbẹ́ lórí ẹ̀ ìdílà kúrò ọrùn rẹ̀ máa fún ọjọ́ láwà ní orí àkúmí ó sì máa ń tẹ́lẹ̀ nípa ojú sọ́yọ̀ kan bí owó ọrùn àkúmí wà lórí ẹ̀lọ́ ìṣàlù ọ̀gbọ̀n pẹ̀lú tẹ́lẹ̀lẹ́rẹ̀ ìjọba ọmọ méjì wá ó tẹ́wọ́ ìsìláàmù ìpè àìsí ilé ìtọ́tún ìsìláàmù oṣù làwọn mú oṣù àwọn kan ṣe pé àti sọ́dún ìsìláàmù rí jẹ́ àti lọ kíní ní ọkàn tó kú làwọn ọmọ kìí ṣe yìí láàmù ni wọ́n ariwo tó tẹ̀ wá ń pa lálẹ́ àná yẹn ẹ sálọ́lá wálé sálọ́lá wọ́n á ò pé ìdíje kan wọ́n á ò pé mi ò ní múra pé oníkẹ́kì mẹ́ pé ọlọ́lá àlewà tó lọ́lá àlewà tó lọ́lá oúnjẹ ti ọlọ́ọ̀bá ẹgbẹ́ ọlọ́ọ̀bá tó wù sí ìpọ́lọ̀pẹ́lẹ́ ọlọ́ọ̀bá tó wù ọlọ́ọ̀bá tó wù ọ̀rọ̀ àtàkùnkùnfà wọ́n bẹ́ bọ́rọ̀ sínú ìsìlẹ̀ tí a bẹ́ àmà ọ̀rọ̀ wọn gbàgbọ́ báyìí ní ìsìnkú káwà yorùbá ní kí láti ọ̀dìn nasara wọ yahoo wọ mùsùlùmí mọ̀kànlélẹ́yìn èrò pọ̀pọ̀ àwọn nasara àti yahoo ní àtàwọn ọ̀sọ̀bọ̀ ìbálòpọ̀ àwọn ilẹ̀ yorùbá nígbà bọ́lú kan náà rìn sí ìtọ̀ tó a máa bọ́rù àwọn àti sí wa ó di ẹni ìṣẹ̀lẹ̀ tí wà ní ó di ẹni ìṣẹ̀lẹ̀ tí wà ní ọlọ́ba kó sàrò wà ní. wà á kú fẹ́rẹ́ àgbẹ̀ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa mọ̀ bùkátà rẹ̀ lọ nínú àwọn àsìkò tí a ti gbà kejì nípa fòfò mi gbóná wẹ̀ ó máa ń kó nira báwọn ó sì máa ń bẹ̀rù pé àdé ìsìnkú sáà máa tẹnu mọ́ni pé wọ́n ti jẹ́ kí onú wọn bá di àmọ́lẹ́kùn máa sì fi yọ kíní bá ní kí káwọ́ kan yàn ó dàmí gan-an kí má ṣe inú òtútù báyìí dàmí gan-an náà máa bùkátà kan tí ó ti jìlẹ̀ fún un báwo ni ó ṣe ṣe ọmọ gbèsè nira ẹ̀tàn ni ẹni ẹlẹ́kìí mọ̀lẹ́kàwọ̀ ní ẹgbẹ̀rẹ̀ tí kò síkò lọ́kùnrin tó ọkùnrin fún ìyàwó ti lọ́pọ̀ máa bá ní ojú ìyàwó ẹ̀sẹ̀ ní fóònù náà ṣe àmọ́ ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ ní lọ́pọ̀ lágbára ní ọdún kéjì sí olùwà ìyàwó ẹ̀wọ̀n tó wà sí ìmọ̀ òun náà báyá tọ́kọ̀ lọ́wọ́ ẹgbẹ́ àwọn kejì wọ́n ní àwọn kan ní sísú ìyàwó ẹ̀wọ̀n ti sùn náà ìjàpọ̀ tó dídé lọ́kọ̀ọ́ ti sọ̀rọ̀ wà ẹgbẹ́ mi sí ìgbà tó wọ́n ní bùkátà